olówó. ọmọ bàbá olówó. ọmọ bàbá olówó. ọmọ bàbá olówó. ọmọ bàbá olówó. ọmọ bàbá olówó. OBO. OBO. OBO. OBO. OBO. OBO. ọmọ bàbá olówó. ọmọ bàbá olówó. ọmọ bàbá olówó. ọmọ bàbá olówó. tẹ́ bá rí wọn kẹfọ kẹfọ kẹfọ kẹfọ kẹfọ kẹfọ tẹ́ bá kẹfọ kẹfọ́ kẹfọ́ kẹfọ́ kẹfọ́ kẹfọ́. Bẹ́ẹ̀ bá rí wọn, kẹfọ́ fún wọn. Bẹ́ẹ̀ bá rí wọn, kẹfọ́ fún wọn. Bẹ́ẹ̀ bá rí wọn, kẹfọ́ fún wọn. Bẹ́ẹ̀ bá rí wọn, kẹfọ́ fún wọn. Bẹ́ẹ̀ bá rí wọn, kẹfọ́ fún wọn. Bẹ́ẹ̀ bá rí wọn, kẹfọ́ fún wọn. Bẹ́ẹ̀ bá rí wọn, kẹfọ́ fún wọn. Bẹ́ẹ̀ bá rí wọn, kẹfọ́ fún wọn. O bí o ọmọ bàbá olówó. O bí o ọmọ bàbá olówó. Olówó mo bá tán mẹ́ bó ló ṣe tán. olówó mo bá tán mi bó ló ṣe tán. olówó mo bá tán mẹ́ bó ló ṣe tán. olówó mo bá tán mi bó ló ṣe tán. OBO OBO OBO OBO ọmọ bàbá olówó ọmọ bàbá olówó ọmọ bàbá olówó ọmọ bàbá olówó ọmọ bàbá olówó ọmọ bàbá olówó OBO OBO agbójúlógún o agbójúlógún fira ẹ̀fọ́ ṣìta ó fira ẹ̀fọ́ ṣìta agbójúlógún fira ẹ̀fọ́ ṣìta ó gbójúlógún o agbójúlógún fira ẹ̀fọ́ ṣìta ó ṣiṣẹ́ ṣe gbójú lóko ṣiṣẹ́ o. ní báyìí o èmi Adélékè ọmọ má bínú ẹnìkan n ó kú lọ́tọ̀ọ̀la. ẹ jẹ́ àgbọ̀. ẹ̀dọ́kọ̀ ẹ̀jẹ̀ agbọ́. ó ní ẹ̀dọ́kọ̀ lẹ̀. ẹ̀dọ́kọ̀. ó ní mọ pé mo dára ọkọ mi ò dá ọkọ mi ò dá àyè mi ò dá ẹ mo ti sọ èmi Adeleke ọmọ mabinu ẹnìkan àwa ṣiṣẹ́ débẹ̀ ni ẹ̀ bẹ́ẹ̀ ni bí a sì bá dé yìí ikú kan ò lè dán màwúrú màwúrú mọ́ wa ṣe ń gbádùn mi ẹ rí bí n bá ti wá kú lọ́tàn lọ òun tí bá ti ń di oṣù kẹta irú ìjókòó yìí ọ̀tàn wáyé babaláwo lé ọ̀darí ìjókòó agbẹjọ́rò ọwà ń bẹ̀ ètò àti ìpín àtẹ̀tọ́ tí mo ti ṣe lẹ̀ fún kálukú yín wọ́n wá yẹ̀nẹ̀ náà ń jọ náà àmọ́ ọkàn tèmi balẹ̀ mo ṣe ètò tó ọ̀tẹ́ kálukú lọ́rùn lẹ̀ fún yín o ìpín kálukú yóò tẹ́ lọ́rùn gbogbo yín ló gbè fún ohun tí pàdé yìí wà fún ni pé kí n bẹ̀ yín ẹ má jà ẹ dákun ẹ má ta. Mm -hmm wọ́n ní àìkọ́wọ́rin ejò ní í ṣekú pa wọ́n ṣé ó yé yín ẹ ra yín lóṣooṣù ọwọ́ ni àgbájọwọ́ báyìí là á fi sọ̀yà àjèjì ọwọ́ kan gbẹ́rù lérí o ọlọ́run ò ní tú yín ká o ayé yín ò sì ní dojúrú ìgbésẹ̀ yín ò ní polúkúrúmuṣu o ẹ máa rí bá ti ṣe ẹ máa rọ́nà gbégbá o yóò tutù fún yín gbémọ o kò jù bẹ́ẹ̀ lọ ìtẹ̀fọ́lẹ̀ ọba wa ló jẹ gan-an àgbọ́rú ẹ̀ rí ṣùgbọ́n nínú tó lóye sọ á rí nínú yín tó ní gbọ́lọ̀ nǹkan tàbí méjì tó lè sọ sọ̀rọ̀ ẹjọ́ ẹ̀ tó bá ní. ó sọ. ẹ dákẹ́ ọmọ mi fẹ́ sọ̀rọ̀ òun. bàbá mi ìgbà tẹ́ sọ pé ẹ máa kú lọ́tùnla ó dùn mí gan inú mi ò dẹ̀ dùn ìbànújẹ́ ló jẹ́ fún mi torí wípé ah, mi tiẹ̀ mọ nǹkan tí mo fẹ́ sọ lé lórí ẹlẹ́kejì ni pé olórí burúkú aláìmọ nǹkan tó ń ṣe òpònú èèyàn ló máa sọ pé àà ẹ̀yin náà ẹ wò ẹ wo gbogbo àwọn ọmọ tọ́lọ́ ń fún yín ẹ wo ìyàwó tí ọlọ́run fún yín ẹ wo pẹ̀lú àwọn nǹkan mèremère tọ́lọ́run ti gbé ṣe nínú ayé yín ẹ tún wá wọ ọjọ́ orí yín kéèyàn kan wá dúró kó wá ní àbíkú àgbà nìyí olórí burúkú èèyàn dúró èèyàn bẹ́ẹ̀ tàbí kó wá jókòó kó ní irú yín ti wá kákùnrin níbi tẹ́ bá dé yìí pẹ̀lú gbogbo oore tọ́lọ́run ṣe fún yín onítọ̀hún ò nǹkan tó ń sọ fún díẹ̀ yìí bàbá mi tọ́jọ́ bá pé ọlọ́run á tẹ́ yín sáfẹ́fẹ́ rere ọlọ́run á dẹ̀ foríjì yín iwájú tí ẹ fẹ́ kọjú sí náà ọlọ́run á jẹ́ kó túbọ̀ dára ṣé wá rí ẹ̀yìn tẹ́ fẹ́ filẹ̀ o bá mi ẹ wojú mi bá mi èmi àkànjí mò ń fi dá yín lójú pé ẹ̀yìn yẹn ò ní bàjẹ́ o ọlọ́run ò dẹ̀ tún ní jẹ́ kó bàjẹ́ bọ́ inú mi á wá dùn ká ní ẹ̀yin fúnra yín kálẹ̀ lè yànnàná àwọn nǹkan tí ẹ ṣe sílẹ̀ fẹ́ nìkọ̀ọ̀kan tẹ bá sọ fún kálukú tí kálukú bá ti fetí ara wọn gbọ́ ṣe mọ̀ kó tún la òjì náà kó má jẹ́ pé ńgbà tí ẹ bá wá lọ tán ó máa dàríyàn jiyàn inú tèmi ò dẹ̀ ní dùn kí kálukú wá mẹ̀rẹ̀ sí ní jiyàn lẹ́yìn ìgbà tẹ bá ti kú ádá kẹsọ kẹjọ kò yé kálukú kálukú lè bá yé ṣé rí abẹ́ ráyé yín lóde ọmọ lélẹ́yìí kódà àwọn ọmọ yìí pé irú làákàyè báyìí lè jáde lẹ́nu rẹ̀ ayé rẹ ò sì ní bàjẹ́ ọlọ́run ò ní kuru làákàyè kọ̀dà bí àwọn tí wọ́n bọ́ tí wọ́n jókòó bíi kíní ẹyin ẹyin kíní tó bọ́ omi tí wọ́n wú kalẹ̀ tí wọ́n ò ní làákàyè tí wọ́n ní máa jìjà àgbà kalẹ̀ àtẹ̀yí tá a rò pé yóò jẹ́ àkọ́bí àwọn obìnrin tá a rò pé yóò ní làákàyè ọmọ àbúrò yín tí ẹ rere lọ́wọ́ sí làákàyè ó ṣe é fẹ́ ọ jẹ́ owó ọmọ tó ṣe é fẹ́ yín lẹ̀ bẹ́ẹ̀ ni ńgbà ya yín wú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ ayé yín ò ní dàrú o ẹ ní sinlẹ̀tẹ̀ ẹ ní sìnṣe gbogbo yín yóò tutù fún yín gbé mọ́ ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ ni ó jẹ àmọ́ mo ti sáwó jinlẹ̀ ọ̀gbọ́ ẹ̀sìn ọ̀gbà ńlá yìí ń bá yẹ̀nì náà fún ọ. bí gbogbo ẹ lọ ẹ má jà ẹ má ta o ẹ tira yín lóṣooṣù ọwọ ni o. Ah, ìgbésẹ̀ yóò ní báyé ná o ẹ ní báláyé fọ́tì o ẹ jèrè o. òbí o ọmọ bàbá olówó òbí o ọmọ bàbá olówó olówó mo bá tán mẹ́ẹ̀bó ló ṣì tán o. olówó mo bá tán mi bó ló ṣì tán olówó mo bá tán mẹ́ bó ló ṣe tán o. olówó mo bá tán mi ò bó ló ṣe tán. obi o. obi o. obi o. obi o. obi o. obi o. ọmọ bàbá olówó gbọ̀ngàn ikú tọ́jú wa oṣù oníyàwó ni abára wa kalẹ̀ o. lè bá ṣáàjì lé. mi kí àwọn ọmọ yín dáadáa. wọn á gbọ́ àmọ́ ọ̀rẹ́ má gbàgbé gbogbo nǹkan tá a bá ẹ sọ o kó ronú sí i dáadáa o ṣó ti gbọ́ ọ̀rẹ́ mi. kí ni nǹkan tẹ bá mi sọ náà ọ̀run wo lẹ bá mi sọ. ẹ mm. wo ayé ń ṣerú ẹ̀jọ́ ilé obìnrin ò máa ń pẹ́ ṣù kó jẹ́ lolóyún wá láti ìta àbí olóyè ọ̀hún kọ́ ló ń ṣe bẹ́ẹ̀ tó fẹ́ kú tèmi tọ̀la yẹn kódà korofo ṣáná wọn ò ní jẹ́ òun kúrò nílé. ẹ ah, ah. eh, ṣé mo sọ fún yín pé olóyè ò lè ṣe ni nígbà tó bá bọ́ síta tó bá máa fi tọkùnrin ìkíní ìkejì ìkẹta tó bá máa fi dorí ìkẹrin wàá rí ìtẹ́jẹ́ yín bára wọn mu kó tó mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ o ti dọlọ́mọ nínú ilé olóyè. àbí o. ọlọ́run máa jẹ mi la ẹ láyé mi mi ilé o kàkà kí n ṣojú méjì sí olóyè ọmọ ọkùnrin ò ní wọlé di ọ̀tá mi lẹ́yìn inú. <laughs> Oh. ìyàwó olóyè apẹ́kọ̀ tó yé ẹ. ọ̀rẹ́ obìnrin ló mẹni tó nà ọmọ. kí ló ń ṣe ẹ́. wo oh. adémọ̀rẹ́ ra lẹ́tà. kò burú o. ìwọ ọlọ́run mi o ǹjẹ́ ọ̀rọ̀ àwọn ọmọbìnrin yìí yóò fẹ́ ṣẹ mọ́ mi lára báyìí ẹ wá ní kí wọ́n fún mi ní owó lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ dúkìá ni kí ni owó ni kí ni èèlù ni wọ́n fẹ́ fún mi tó fẹ́ tó ẹ̀mí ọkọ mi tí mo fẹ́ pàdánù kí mi náà tiẹ̀ bímọ kó fojú kan mọ́ mi ọlọ́run mi o má fi kú pọkọ mi o. ìtẹ́lọ́rùn bàbá ìtẹ́lọ́rùn o ìtẹ́lọ́rùn bàbá ìwọ nítẹ́lọ́rùn àlọ́ ń gbogbo bá nítẹ́lọ́rùn àlọ́ ń gbogbo ẹni ò jalè ọlọ́ pẹ̀lú sùúrù ẹni tí ò fọ́lé. ọmọ bàbá olówó ọmọ bàbá olówó OBO OBO OBO OBO OBO OBO ọmọ bàbá olówó ọmọ bàbá olówó ọmọ bàbá olówó ọmọ bàbá olówó tẹ́ bá rí wọn kẹfọ kẹfọ kẹfọ kẹfọ kẹfọ kẹfọ tẹ́ bá rí wọn kẹfọ kẹfọ kẹfọ. bẹbẹ rí wọn kẹfọ fún wọn bẹbẹ rí wọn kẹfọ fún wọn bẹbẹ rí wọn kẹfọ fún wọn bẹbẹ rí wọn kẹfọ fún wọn bẹbẹ rí wọn. gbọ́ ọkọ̀ tí olóyè gbalẹ̀ ta ló gbé jáde. ẹ gbà mí irú ìbéèrè wo lẹ ń béèrè lọ́wọ́ mi yẹn ẹ dá mi lóhùn irú ìbéèrè wo nìyẹn ẹ ẹ jọ̀ọ́ ṣé ẹ fi mi ṣe ọdẹ ẹnu lẹ́yìn ni àbí ẹni tó sọ fún yín pé wọ́n gbé ọkọ̀ jáde kò lápàtó fún yín pé ẹni báyìí ló gbọ́kọ̀ jáde o kí ló dé. láyọ̀kẹ́ ṣé o fẹ́ sọ pé o ò rí mi lórí ìdúró ni kò kí mi kó tó máa sọ ohunkóhun. nígbà táwọn náà wọlé wọn ò kí mi kó tó máa sọ ohunkóhun ó dẹ má bínú. ọmọ bàbá olówó ọmọ bàbá olówó tẹ bá rí wọn kẹfọ kẹfọ. Ah. ẹ ẹ káwọ. báwo ni àlàáfíà dá ṣé wà á tẹ ọkọ̀ tí olóyè gbalẹ̀ gbológbé lọ. ìwọ náà máa gbọ́ ọ̀rọ̀ ọ̀dẹ́ tó ń sọ jáde lẹ́nu ọkọ̀ tó lè gbà sílẹ̀ kí ló kàn mí pẹ̀lú ọkọ̀ tó lè gbà sílẹ̀ mo gbé ọkọ̀ bàbá mi jáde ló tán. ọ ń bí ẹgbẹ́ bolo gbọ́kọ̀ tó lè gbé. tí bá pọ̀ kí ló jẹ́. òyìnbó àgbà ojú. ẹ ẹ ẹ ẹ ẹ ṣó wá rí níwọ̀nba ìgbà tó ti jẹ́ pé ìwọ ló gbé jáde ah, ah, kí ló dé ìwọ náà ló ní ọkọ bàbá wa ọkọ wa ọkọ wọ náà ni. ewu lọ rírun tẹ́ ń bá mi sọ iná kí ló fa gbélé. ṣé torí ẹ̀ lè fi wá sí. rárá kò fẹ́ mọ̀ ni. Ah, ó lè tẹ bá pé ogún tẹ bá pé mẹ́wàá kò sí pàtẹ́fẹ́ fi mi ṣe mo gbọ́dọ̀ má fi jáde rẹ̀ ń fa wàhálà rẹ̀ mi lórí kí ló dé. ṣé wọn lọ sọ̀rọ̀ sí wọn lọ sọ fún mi mo gbọ́dọ̀ jáde. ogun bàbá Eh. bàbá tó bí ẹni. ṣèyẹ ṣèyẹ ṣèyẹ ní sùúrù ní sùúrù ṣé nǹkan tí àwa béèrè yẹn ṣe fún ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹgbẹ ó ti pọ̀ jù ẹ fi bílẹ̀ ẹ fi bílẹ̀ ó ti pọ̀ jù ẹ fi bílẹ̀. ṣé o mọ̀ pé mi mò ń bẹ sọ̀rọ̀ ni ṣé o fẹ́ sọ pé o gbọ́ ọ̀kan tí mò ń sọ ni àbọ̀ ti gbà pé ẹ̀gbọ́n ẹ̀ ni mo jẹ́ nínú ilé mi ò lè bẹ sọ̀rọ̀ mọ́ àbí ó ti dà bẹ́ẹ̀ ó ti dà bẹ́ẹ̀ ṣùgbọ́n ó ti dà bẹ́ẹ̀ jẹ́ ká lọ. sori wọ sori wọ ìwọ nǹkan tó máa dálẹ̀ nǹkan tó máa dálẹ̀ táwa ni èmi tọ́ ta ni. èmi tiẹ̀ kọ́ mọ èmi ò rí mi mi ọ̀dà èmi kọ́ mọ sọ èmi kọ́ mọ sọ ọ̀tọ̀ tí ẹ ní ẹni tẹ́lẹ̀ sọ pé ẹgbẹ́ ọkọ̀ jáde ni wọ́n á mọ̀ bó ṣe padà gbọ́ tóbi di tí wọ́n ń gbọ́ sí kì í ṣe pé ẹnu ni wọ́n ti gbọ́ ni mo fẹ́ sọ. ta ló sọ fún ọ pé mo gbọ́kọ̀ jáde. ní tilẹ̀ ń tọ́ náà ẹgbẹ́ gbọ́kọ̀ jáde ṣùgbọ́n kọ̀ jáde lẹ́nu mi lákọ̀ọ́kọ́ ọ̀gọ̀ fẹ́ dàbí ilé pé ní nǹkan kan ní. bí ó yẹ wẹ́ẹ̀bù. ṣẹ́rí ọ̀rọ̀ lórí bó ṣe rí yẹn sí yẹn tẹ́ ẹ bá ti gba owó yẹn tẹ́ ẹ bá ti gba owó yẹn ẹ má gbàgbé mi o. ó yà kó mọ̀ pé mi ò lè ṣe ohunkóhun lẹ́yìn ẹ̀. àwa ìwé wa ojú ní ilé jù ah, ojú ní ilé jù tèmi lọ́dún jáde. tí mi bá ṣe bẹ́ẹ̀ tí mi bá ṣe bẹ́ẹ̀ wọ́n kàn máa fẹ́ gbé tí òṣèlú wa lọ wá nínú àwọn tá làwọn kí ló ń pẹ̀lú wọn àtẹ̀gbọ́n àtàbúrò gbogbo àpapọ̀ ìta. òbí o òbí o ọmọ bàbá olówó ọmọ bàbá olówó ọmọ bàbá olówó ọmọ bàbá olówó tẹ́ bá rí wọn kẹfọ́ kẹfọ́ kẹfọ́ kẹfọ́ kẹfọ́ kẹfọ́ tẹ́ bá rí wọn kẹfọ́ kẹfọ́ kẹfọ́ àwọn ọmọdé wọ̀nyí ẹ máa bá mi gbé wọn dé ilé màmí wọ́n bá mi kó àwọn ẹrù yìí lọ. kò sí ṣòro. kẹ́dẹ̀ bá mi mójútó wọn dáadáa. Eh, mọlọlá. màmí. àwọn tibí tí mo kó fún wọn kan. ó ti wà nínú ẹrù tí akin kó bọ̀. ìyẹn dà bẹ́ẹ̀ eh, olúwọlé. màmí. ó máa tẹ̀lé wọn lọ tẹ́ bá dẹ̀ ti ń kó ẹrù ìdọ́hùn inú yàrá màmí ni kẹ́ ẹ kó wọn sí kó o dẹ̀ rí wípé màmí fi ojú méjèèjì wọn wọ́n fi rí wípé ẹ kó o sínú yàrá wọn ṣọ́rọ̀ mi ti yé eh, akin kan tiẹ̀. mo ti ń bọ̀ màmí mo ń to àwọn ẹrù yẹn jọ náà kí a má jẹ́ nìkan kan tu o. kò tí ẹ̀ ṣe tù gbogbo ẹ̀ ni mo ti ti pa pápá wà lọ́wọ́ mi. máa dúró gbé wọn. ah lẹ́sẹ̀kẹsẹ̀ olóyè ò gbọ́dọ̀ mọ̀ pé wọ́n jáde nínú ilé yìí. tèmi náà máa tẹ̀lé wọn lọ ni màámi. má tẹ̀lé wọn kó máa bí mí léèrè. oyún jáde. ẹ kúrò lọ jáde ẹ ṣe kíá kíá kíá kíá. ìwọ ni o ṣáájú kémi o ti kíní. ẹ gbọ́dọ̀ pẹ́ o. olúwalé olúwalé etí ẹ̀ mélòó. etí méjì ni kí ló fi ń gbọ́. ọ̀rọ̀. kò wá là sílẹ̀ kó gbọ́n tí mo fẹ́ sọ yìí dáadáa sórí lílọ́lẹ̀ ń lọ yìí tẹ bá ti kó ẹrù ìdílé màmí tán tó wá padà dé wà wá pé gbogbo ọgbà ìjọ pátá ìyẹn gbogbo àwọn orogún mi wà wá ṣe lálàyé fún wọn wípé mo ti bá mi kẹrù lọlé màmí mi. ẹ jẹ́ tètè lọ kí n padà wá kí n wá jíṣẹ́. padà síbí èmi ti mọ̀ pé lórí burúkú yẹn o ò lọ́pọlọ bí ti wù ú ṣé yóò bá tí mo sọ fún ẹ yẹn kò yé ẹ àbí tí mò ń ṣe lálàyé fún ẹ ni pé mi ò fẹ́ kẹ́nikẹ́ni gbọ́ wípé ẹ bá mi kó ẹrù kankan lọ sílé màmí. ah ó ti yé mi ó ṣẹ̀ṣẹ̀ yé mi báyìí ní ìmọ̀ pé tẹ́ ń fọ̀ lẹ́nu nù ó ti yé mi báyìí mo rò pé ẹ ní tí má ti kún ẹ lọ tí má ti dé kí n kó gbogbo àwọn orogún yín jọ àti eh, bàbá olóyè àti gbogbo wọn kí n sọ fún wọn pé nǹkan báyìí báyìí ni a lọ ṣe o ṣùgbọ́n báyìí ó ti yé mi ẹnìkan kò ní tẹnu mi bòde tẹnìkan ní bóde sẹ́ni kankan. àfi tí bàbá olóyè bá béèrè lọ́rùn àwọn nìkan wọn lè gbọ́ àtún fi bàbá lágbolé bàbá lágbolé wọn kọ́ lọ́rọ̀ lèmi àti wọn mo kéré sí wọn tòótọ́ ṣùgbọ́n wọn lè béèrè nǹkan lọ́wọ́ mi kí n má sọ fún wọn lẹ́yìn wọn tí má tó wá sọ fún ẹ̀dọ́ ọlọ́run kan kí n má tó jẹ́ èèyàn mọ́ láyé mi. o sì ní déèyàn náà tó o bá tún sọ fọlóyè àti bàbá lágbolé yẹn náà ò ní déèyàn mi ò fẹ́ kí ẹnikẹ́ni gbọ́ OBO. ọmọ bàbá olówó. ọmọ bàbá olówó. ọmọ bàbá olówó. ọmọ bàbá olówó. tẹ́ bá rí wọn. kẹfọ kẹfọ kẹfọ kẹfọ kẹfọ kẹfọ. tẹ́ bá rí wọn. kẹfọ kẹfọ kẹfọ kẹfọ kẹfọ kẹfọ. bẹ́ẹ̀ bá rí wọn. kẹfọ fún wọn. bẹ́ẹ̀ bá rí wọn. kẹfọ fún wọn. bẹ́ẹ̀ bá kẹfọ fún wọn. bẹ́ẹ̀ bá kẹfọ fún wọn. ojú ń kan yín lóòótọ́. ó ti o. bí wọ́n ló pé kọ́ mo pè mí wá jókòó sísàlẹ̀ ó ti pẹ́ díẹ̀ gbà tí mo rí ni mo ní ká máa bọ̀ wá wò lókè. ọ̀dà ẹni ọba tiẹ̀ ti rí yín ọmọ pójú ti ń kan yín ojú ọ̀kan yín lẹ̀ ń bọ̀ wá yín àyín nídà yìí láàjìn gbàyìn gbàyìn yìí ẹni ẹ wá wò bọ́yọ̀ ta yín ti kú kọ́. kò rí bẹ́ẹ̀ o ọkọ̀ àwọn ọmọ mi ò balẹ̀ o ọkọ̀ wọn ò balẹ̀ náà ṣe wà yín bọ̀ o. panu ẹ mọ nbọtan la mọdá fún yín lánàá àbí ó sì kọlá ẹjọ́ dọ̀la ẹ tó wá wò bọ́yọ̀ ta yín ti kú àbí èkú ẹ ẹ ẹ bàbá mi ẹ wò àwọn ò wá bí láti wá wo òkun yìí o àwọn wá síbí láti wá bí ọmọ bàbá olówó ọmọ bàbá olówó ọmọ bàbá olówó. ọmọ bàbá olówó jẹ́ lábẹ́rẹ́ fọ́mọ jẹ́ mẹ́rù ìyẹn ò síbò. káàbọ̀ àwọn eléyìí kú sí gbogbo wa là ń lọ. àgbáyé káwọ wà rere. àwọn eléyìí kú sí gbogbo wa là ń lọ. ayé lọ́jà ọ̀run nílé wa. àwọn eléyìí kú sí gbogbo wa là ń lọ. OBO OBO OBO OBO OBO pilo. ọmọ bàbá olówó. ọmọ bàbá olówó. ọmọ bàbá olówó. ọmọ bàbá olówó. ọmọ bàbá olówó. ọmọ bàbá olówó. obo obo obo obo obo obo ọmọ bàbá olówó. ọmọ bàbá olówó. ọmọ bàbá olówó. ọmọ bàbá olówó. tẹ bá rí wọn kẹfọ kẹfọ kẹfọ kẹfọ kẹfọ kẹfọ tẹ bá kẹfọ kẹfọ́ kẹfọ́ kẹfọ́ kẹfọ́ kẹfọ́. Bẹ́ẹ̀ bá rí wọn, bẹ́ẹ̀ bá rí wọn, bẹ́ẹ̀ bá rí wọn, bẹ́ẹ̀ bá rí O bí o ọmọ bàbá olówó. O bí o ọmọ bàbá olówó. Olówó mo bá tán mẹ́ bó ló ṣe tán tán mi ò gbọ́dọ̀ ṣe tán. olówó mo bá tán mi bó ló ṣe tán. olówó mo bá tán mi ò gbọ́dọ̀ ṣe tán. obi o. obi o. obi o. obi o. obi o. obi o. ọmọ bàbá olówó. ọmọ bàbá olówó. ọmọ bàbá olówó. ọmọ bàbá olówó. ọmọ bàbá olówó. ọmọ bàbá olówó.